السلام عليكم ورحمة الله وبركاته إن الحمد لله نحمده سبحانه وتعالى ونستغفره ونستهديه ونتوب إليه ونعوذ به من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا عباد الله أيها المسلمون الكرام واعلموا حفظكم الله أننا أمة مسلمة لله تعالى وقد وضع الله لنا منهجا متكاملا في الحياة وحياتنا كلها عبادة لله عز وجل قال الله تعالى قل إن صلاتي ونوتي ومحياي ومماتي لله رب العالمين لا شريك له وبذلك أمرت وأنا أول المسلمين عباد الله إننا قد ودعنا رمضان بأنواع من العبادات من إيمان بالقلب بالقلب وقول باللسان كقراءة القرآن وعمل بالأركان كأداء الصلوات والصوم وجميع النفقات وغيرها من أوجه البر والإحسان فتوزيعنا لشهر رمضان في هذا العام لا يعني توزيعا لجميع العبادات من الأفعال والسلوك بل هي توزيع لصوم شهر رمضان الواجب في هذه السنة الهجرية فيتناسب في هذا المقام أن نتساءل فنقول ماذا بعد شهر رمضان اعلموا عباد الله أن الإسلام عبارة عن عن أوامر عن أوامر ونواهي فيدخل في الأوامر الطاعات كلها وعلى رأسها الإيمان الصحيح بالله عز وجل بجميع أركانه الستة كما جاء في حديث جبريل حين جاء إلى النبي صلى الله عليه وسلم فسأله عن أركان الإيمان فقال فأخبرني عن الإيمان قال صلى الله عليه وسلم أن تؤمن بالله وملائكته وكتبه ورسله واليوم الآخر وتؤمن بالقدر خيره وشره وقال تعالى آمن الرسول بما أنزل إليه من ربه والمؤمنون كل آمن بالله وملائكته وكتبه ورسله وقد ظل أقدام في الإيمان الصحيح بالله والإيمان بالقضاء والقدر وتغافل أناس عن يوم البعث والجزاء أدبني يا àgbà pé kò sí ẹnìkan tọ́lẹ́tọ́ sí ìjọsìn àti oníkan tó tó àtọ́rẹ́ tí a ti jẹ fún ànábì wa Muhammad sallallahu alaihi wasallam tí ọlọ́ọ̀bá tí ó jẹ tí ó jẹ àti àwọn aráalé àti àwọn ìjọ rẹ̀ àti gbogbo ẹni tó bá jọ ọmọ Islam tí ó fi jẹ́ ògbéǹde kọ́lọ́ jẹ́ ká jọ wà nínú wọn. ẹ̀yin ẹrú sin ọlọ́run a mọ̀ yí pé oṣù ńlá tí ó ń lọ tí a dágbére fún níjọ́ tuesday kò túmọ̀ sí pé a ti dágbére fún gbogbo ẹ̀sìn wa o ìtọ́sẹ̀lẹ̀ ní pé oṣù ramadan ti ọdún yìí tọ́lọ́mùfẹ́ kí a ti oríṣiríṣi ìbáàdà ń ká a ti gbìyànjú bí ọlọ́run ti fún wa ṣe kọ́lọ́mùfẹ́ bá ní ìbáàdà fún wa adágbére fún oṣù yẹn kátùmọ̀ retí ilé ìkọlọ̀ ìjọba wa láyọ̀ ṣùgbọ́n kò túmọ̀ sí pé adágbére fún gbogbo tẹ́ẹ̀rí sáǹtì ń bẹ̀ àwa tí a jẹ́ mùsùlùmí a gbọ́dọ̀ mọ̀ ní pé ìjọ ni wá ká a juwọ́ lẹ̀ fún ìfẹ́ tọ́lọ́mù a juwọ́ lẹ̀ fún àfẹ́ tọ́lọ́mù àdúrà ọ̀lẹ̀ fún tọ́lọ́ ọba ń fẹ́ ntọ́fẹ́ ká máa ṣe àtijúwọ́ ọ̀lẹ̀ fún fáà máa ṣe ntọ́sí pé ká máa ṣe àdúrà ọ̀lẹ̀ ìwé àní ṣe ọlọ́ọ̀bá ti ti gbé ojú ọ̀nà kalẹ̀ fún wa tá a máa sọ láéláé nínú ìgbésí ayé wa tí ayé ó fi dá sọ́run ó fi dùn kọ́lọ́ǹkó ṣe méjèèjì fún wa. òun náà ní pé kọ́jọ́ pé ìgbésí ayé wa pátápátá a fi ń ṣe ìbáàdà bọ́lọ̀ a fi ń ṣe ìjọsìn bọ́lọ̀ kódà ara wa lókùrúgbà tí àníyàn wa bá ti dá lórí ẹ̀ yọmọ jásí ìbáàdà lọ́dọ̀ afẹ́ jẹun nígbà tí ń àbá gbàgbé bẹ̀rẹ̀ láàrin sáárá sí alébísíláì awwalahu wa akhira àtúndàkọ̀ ọlọ́run láàrin rẹ̀ pé ọlọ́run mo gbàgbé ní o àti bẹ̀rẹ̀ àtòpin pẹ̀lú ọkọ̀ rẹ̀ náà mo fi bẹ̀rù àtìbẹ̀rẹ̀ lékún ní ìbádà látara oúnjẹ tá ń jẹ yìí a sì ń fún jẹ haram láti jẹ eléyìí túmọ̀ sí wípé a ti ń ṣe ìbáàdà fún ọlọ́run tó ti bó ti jẹ́ pé a tún bí abùkátà wá ń bẹ̀. nínú àdìsá nẹ́tọ̀ sọ́lọ́lá àdìsọ́lá mi wípé wà fi kóńtẹ́lì ahadikum sadaqa. títúmọ̀ tẹ̀ ń túmọ̀ ayé ayé sàrà àlẹ́ tó ń ṣe ìbáàdà lẹ́ ń ṣe sọ́lọ́ wọn tún máa fún yín ládàá ń bẹ̀ nígbà tó ń ṣe ọlọ́run àdìsọ́lá ń sọ wọ́n sì ní ìgbà ọ̀rọ̀ ilé ìrújú o táwa máa bí abùkátà wa á máa bí ojú kòkòrò wa á máa gbaládá ń bẹ̀ ni ànábi ọ̀sọ́rọ̀ bá àyè sọ́lá sọ wípé sẹ́yìn náà wá ní pé kí yẹn bá lọ síbi haram obìnrin olóṣèlú obìnrin tí ọ̀lẹ́kọ̀ọ́ sí ìlú súnmọ́ ẹ̀ẹ̀mọ̀ ìpínlẹ̀ ọgbà ìtẹ́ni àwọn sàbẹ̀ àti sọ̀tà àbùkù bẹ́ẹ̀ ni. tí ọlọ́run sọ̀tọ́nà wa sọ pé bẹ́ẹ̀ náà ni ìtọ́wá jẹ́ pé bí rẹ̀ ibi tó bá lọ yóò mọ̀ gbàládá lórí ẹ̀ ẹ̀wù gbọ́dọ̀ ti ṣe ayé mùsùlùmí ike gbogbo gbèsè ayé wa pátá kọ́mọdé ìgbàdà bá lọ dé akọ̀dá ọlọ́run kó tó di pa awọ bẹ̀ àṣàdúà nígbà tá a bá kó bẹ̀ tán dúpẹ́ fọlọ́run kì í túmọ̀ káyọ̀ lè dá ọlọ́run lè tó ọlọ́run wa ń sọ fún wa pa àwọn anabi tó ti lọ anabi ibrahim àti anabi wa muhammad sallallahu alayhi wa sallam pé قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين لا شريك له وبذلك أمرت وأنا أول المسلمين sọfún wọn wípé irun mi títí àti jíkún bá ń gún ẹran lásìkò ájìmí àtúntàlásìkò eléyà ni àti ìfẹ̀mí mi àtòkí bá ń lò lórí ìfẹ̀mí àti ikú mi gbogbo ẹ̀ náà bá ti ń tọ́jú gbogbo ẹ̀dá pátápátá ìlú ní. èmi ò ní tí orogún kankan pẹ̀lú ọlọ́run eléyìí ni tọ́lọ́run pa mí láṣẹ sí èmi ti jẹ́ àkọ́kọ́ nínú mùsùlùmí kì í túmọ̀ sí pé gbogbo ògbésí ayé wa pátápátá nta bá ń ṣe ń fẹ́ kọ́mọ jẹ́ ìbáàdà fọlọ́ níta bá gbé jùlẹ̀ tá a bá ṣe gbígbé jùlẹ̀ àìṣe rẹ̀ ó tún máa jẹ́ ìbáàdà fún ọlọ́ àyẹ̀tò ìtọ́jà aláàmọ́ mú ṣe iṣẹ́ ọ̀dà máa gbèjì sílẹ̀ ẹ̀yin ọ̀sà kéèsì pé bàtà wà lọ Ramadan oríṣiríṣi ìjọsìn là ń ṣe fọlọ́ nínú ẹ̀dá ní ìlú ìgbàgbọ́ òdodo tọ́lọ́ pẹ̀lú ọkàn wa tọ́jọ́ yìí pé bẹ́ẹ̀ yẹn bá wà tí bá ń gbàwẹ̀ tí ń ṣe wàhálà oríṣiríṣi nínú Ramadan tí ọba sì ìgbàgbọ́ òdodo fún ọkàn ti wàhálà lásán òfin ìpamọ́ ẹ̀ lásán ọ̀rọ̀ tèmi kọ́ ọ̀rọ̀ òjijì ọlọ́run sọ́lọ́ bá àìlèsọ́nà mi. ìgbé ọ̀nbẹ́nu ẹlòmíì tọ́jà pé ìpín ìjẹ tí ó rí àǹfààní tí ó rí lára àwẹ̀ rẹ̀ ó náà ní tó ń fi rí pamọ́ ọ̀rọ̀ òjijì ọlọ́run sọ́lọ́ bá mi. ọkàn bèbí ń parọ́ ó sì fi ògbẹ́ para rẹ̀ nìkan ní òrì lára rẹ̀ nígbà wo ni nígbà tó yẹ pé ìpìlẹ̀ yìí máa ń tọ́gbọ́dọ̀ dúró kù kò sí mú bí ṣe ń ṣe lọ́wọ́ náà ní nílẹ̀ ọlọ́wọ́ oríṣiríṣi ọkọ̀ ń ní pé ńgbà tó ń bá níbi ó kódà bí wàá lọ ọ̀dọ̀ mùsùlùmí gan mùsùlùmí tọ́yẹ pé yóò tún máa bá wo yóò tún máa bá dífá yóò máa bá wò sóró ilé òtún lọ bá àbíjọ́ máa gbé nǹkan bí ẹbọ bí ẹbọ fún kódà kọjá àfa ìjà àfa ìṣe láìsẹ̀ǹsì pé yàn wà jẹ́ náà lọ tí kìí ṣe pé kí imáà gbàgbọ́ òṣèlú ànábì sallallahu alaihi wasallam nígbà tó kù sáà Ife ntọ́ bá fẹ́ béèrè ìwọ ọmọ nípa ìjẹ́ fátúmọ̀ yìí ntọ́ bá fẹ́ béèrè inú dúkìá mi béèrè ẹ̀ ní ìsìnkú tó lọ́yọ̀ lọ́rọ̀ torí pé èmi rọ̀ lọ́rọ̀ kankan wájú kọ́tà àǹfààní kẹ̀kẹ́ ni mo fẹ́ mọ́ wájú kálukú ọ̀nà wájú nígbà tí tí ò kọ́ làbá abdulmutalib àti abu talib kí wọ́n tọ́jú ẹ̀ nígbà tó ń sojú kókò lórí pé tí abu talib ọgbà ọgbà islam kó tó di kókò tí ọgbà islam ọlọ́run sọ yà kalẹ̀ pé ìlú kàdá tàbí ìmọ̀ ní àdọ́tà wàdà tó ń nà wá ayé àdìmí mọ̀ ìyẹ̀dá. ẹ̀rù ti ṣe ọlọ́run gbòòrò yóò ti ṣe ọlọ́run tó èdè pé bó bá wù ọ lẹ́nu pé kẹ́yìn gba ìsìlámù náà yóò ti àmọ̀ gbà ọlọ́run ní wọn fọ̀nà mẹ́rin tó bá wù ọ̀pọ̀ ìdìbọ́lọ̀ tọ́lọ̀ nǹkan lọ wá. ìmọ̀nà yẹn ìgbàgbọ́ òdodo yẹn yóò mú yàn láwájú ọlọ́run ó kọ ọ̀ràn kíkéwó ọ̀ràn jíjẹ́ àfa ọ̀ràn ìwé láwàní ọ̀ràn jíjẹ́ mọ̀mú ọ̀ràn jíjẹ́ dàdá ní ọ̀ràn ìmọ̀gbálẹ̀ mọ́sálásí kọ̀ràn kéèyàn pẹ́ lórí awọ kókó ìkọlẹ̀ síwájú rẹ̀ ó fi dúdú kó fi dá dúdú kọ̀ràn dáhùn yìí àtikọ́jẹ́ pé ìmọ̀ ìlú òdodo kọ́kọ́ ti dúró kó tó wà màtẹ́fẹ́ yìí lọ. ẹ̀rí pé ìmánì òdodo yẹ iná láti àwọn ẹ̀rọ a ti sọ̀rọ̀ ìmánì lẹ́nu pẹ̀lú koran kàǹkà àtọ́bíkì ìṣe àdìkiri táǹtì àti gbogbo táǹkà lórí náà síra wa bẹ́ẹ̀ náà sì ni a tó fi oríṣi ara wa ṣiṣẹ́ nínú Ramadan pẹ̀lú ìrún táǹtì àtúngbà àwẹ̀ bọ́lọ́run anáwó lóríṣiríṣi. níbọ́lọ́ ti ṣe ma bẹ́ẹ̀ náà là ń ṣe dáadáa sáwọn èèyàn lọ́tún lọ́sì eléyọ̀ wá túmọ̀ sí pé gbogbo nǹkan ó tún lè sí ọ̀ o túmọ̀ sí pé gbogbo nǹkan ó tún lè sí ó tún lọ́dún tí ń ó ti bá ọdún yìí ó ti bá lọ agbọ́dọ̀ múra sí kódà àti pé èèyàn ọmọ yìí pé ọlọ́run gba àwọ̀ ẹ̀hún iná ọba nú ẹ̀sìn àwọn ìbáni tó rí lórí àlámọ̀ rí ẹ̀sìn yìí nínú Ramadan tó tún ní ìlàpá nínú ìfẹ̀mí rẹ̀ tó kù tí Ramadan mi ò kú tó dé ọlọ́ba ní ọba. torí ẹ̀yìn ọ̀pọ̀lọpọ̀ àwọn tí wọ́n ń wà nínú ẹ̀sìn tí wọ́n máa ń tẹ́wà tí wọ́n máa ń gbé ìbéèrè wá lẹ́yìn Ramadan tó ń sọ yẹ ká béèrè ní pé máa ń dá àbá ẹ̀dà Ramadan kí lọ́sẹ̀kù lẹ́yìn Ramadan ntọ́sẹ̀kù náà ní pé gbogbo ìbáàdà tá à ń ṣe síwájú Ramadan nínú Ramadan kásìtẹ̀ǹsẹ̀lẹ̀ mọ́ lẹ́yìn Ramadan. kì í wá ṣe pé gbogbo oṣù ní láti máa gbà àwẹ̀ mọ́. oṣù ẹyọ kan tọ́lọ̀ ní pé lọ́rọ̀ yẹn tó ká gbà á láti bẹ̀rẹ̀ lópin oná ìjọba Ramadan mọ́kànlá tó kù ọlọ́run ti fún wa lẹ́sà nínú ẹ̀ ààwẹ̀ tó bá súnà àjọjọ ọ̀sán lọ́wọ́ àlùwọ̀sán mú kámọ̀ gbìyànjú lórí ẹ̀ nínú ẹ̀ náà ni ààwẹ̀ tó wà nínú oṣù yìí kí ànábi ọ̀sán lọ́wọ́ àlùwọ̀sán mú sọ yìí pé mọ̀nsọ́ mọ̀rọ̀ mọ̀bán súnmọ́ àtúbà òkúta ní ṣàwọ́n kí á ní sàfihà ní bí ìgbà tó fi odidi ọdún kan gba àwẹ̀ ni bónọ́ọ̀sì nìyẹn látọ̀dọ̀ ọlọ́run àwọn onímọ̀ sọ wípé àpòsìmọ̀ ní Islam pé bí yẹn bá ti dáadáa ẹyọ kan ó kéré jù ọlọ́run fún ní ládàá lọ́kọ mẹ́wàá báyìí ní ẹ̀rẹ́ bá ti wá dáa sí ní oṣù wọn di àdìpèlè sí kódà ó lè di seven hundred thousand mọ́yàn lọ́wọ́ ní bí àníyàn bá ti dáa sí nípa ti sàrà tó ti lójú sáyé ọyàtọ̀ sí ìtò tí ń kọ́kọ́ tó jẹ́ nìkan kan ọmọ tẹ́gbẹ́ láàrin ìwà tó ń tọ̀ náà yàtọ̀ náà bá rẹ̀. kódà ọ̀rọ̀ tó tọ́ fẹ́ẹ́ nìkan kan ẹ̀wò ládàtí ni olùmẹ̀ ọyàtọ̀ sí ìtọ̀ ọyàtọ̀ sí ìtọ̀ ìtọ̀ fáwọn èèyàn àbí ìtò òṣèlú ju àwọn èèyàn. gbẹ̀yẹ bá ti ní àkọkànsí fún ọlọ́run sí ni ládàá rẹ̀ ó ti pọ̀ tó agbọ́dọ̀ máa gbìyànjú lórí wípé àgbáwẹ̀ fọlọ́run ká gbìyànjú lórí sísẹ̀sẹ̀ wáì gbígbà àwẹ̀ mẹ́fà nínú oṣù yìí àwọn onímọ̀ sọ wípé àwẹ̀ ọgbọ̀n àti àwẹ̀ mẹ́fà nígbà tá a bá ti wọn ta ní three sixty náà ní nínú ọ̀rọ̀ náà mẹ́wàá ó kéré kọ́nà kó fi rọrùn fún wa láti gbà. àti bọ́ sínú sawal pẹ̀lú ìjọ ọdún àìgbàwẹ̀ ìjọ ọdún mọ̀lẹ́yìn ìjọ ọdún àǹfààní ti sílẹ̀ fún wa láti gbà á. bọ́bá wù wá lè gbà á sì tẹ̀lé ra wọn bọ́bá wù wá a lè gbà á lẹ́yọ kọ̀ọ̀kan kó sáà jẹ́ pa àgbè lórí pé kọjá nínú sawal lórí ọ̀pọ̀lọpọ̀ lórí ọ̀rọ̀ tí ọ̀pọ̀lọpọ̀ àwọn onímọ̀ tí wọ́n sọ. bẹ́ẹ̀ náà sì ni ìrun wa kò gbọ́dọ̀ máa tẹ̀sí ìrun wa kò wákàtí márùn lọ́lọ́run ti lọ́rùn ẹ̀yàn a gbọ́dọ̀ máa ṣe nígbà bá ti ń ṣe a gbìyànjú lórí wípé àti ní àsìkò ẹlòmíì ó kí ìdásìkò kì í tójú kòkòrò lórí ká máa tó kú dúgbòkòrò jàmá àtijọ́ bí jàmá bá bọ́ kọjá láti kò ń láti hùn ọlọ́run ti fi ṣe ìgbà ayé fún wa tí ìbá ti mọ́gírèjì sásìkò rẹ̀ fún àwọn yòókù àsìkò rẹ̀ sí àsìkò rẹ̀ fẹ̀ dáadáa àsìkò ayé láti wá ń ta kí sálà àlàáfíà yóò fi lé àsìkò àlàáfíà yóò wá ń ta títí mọ́gírèjì yóò fi lé àsìkò ìṣá ìwà ń ta títí di ìdá mẹ́ta àkọ́kọ́ nínú òru àsìkò àdúrà tí wà ń ta kó tó di gbóhùn ọyọ ẹwọ ìgbà yìí tọ́nà ọba ti fún wa ká lórí wípé à ń kírun yìí ní àsìkò ọlọ́run bá àdéhùn láti pé háàfùdù aláṣùsọ̀lá wa àti wọ́sùsọ̀lá àti ìwúsọ̀ wa fún mu nílùú àìkọ́ ọ̀dìdì ẹ máa tẹ̀ra mọ́ ìlú kíkí irú àárín gbùngbùn ẹ máa tẹra mọ́ dáadáa ẹ sì máa dọkàn ju lọ́dọ̀ ọlọ́run kẹ́ ẹ máa dẹ́kun nìkan lọ́dọ̀ ọlọ́ba sọ pé iná sọlá àtàkà àti àlẹ́mú ìrìn iná ti bá a bá mọ òkúta ọlọ́ba àdìjọ́lá ní dájúdájú ìlú kẹrin lẹ ìtòkè ní àsìkò ní kábíyèsí lórí kí àtẹ̀pẹ̀lẹ́ mọ́ àsìkò yẹn bẹ́ẹ̀ náà ni àwọn náà fílà tá a máa ń yàn síwájú bá tó fi wọn àtìlẹ́yìn ìrun ká máa tẹnpẹlẹ mọ́ súná ló rọ̀ wá sí tuntun jẹ́ ẹ̀ta nínú àwọn súná ọ̀hún yẹn ká tẹnpẹlẹ mọ́ rákà méjì ká tó kí àsùbá rákà méjì ká tó káyìlá rákà méjì lẹ́yìn ìgbà tá a bá káyìlá tán rákà méjì lẹ́yìn ìgbà tá a bá tó mọ́gbẹ́bì bẹ́ẹ̀ náà ní sáfù àti wípé lẹ́yìn ìta yìí. ká máa tẹ̀m̀pẹ̀lẹ̀ máa ọjọ́ ìlú ṣe pàtàkì pọ̀ tọ́jọ́ ikú náà tún ní ládàkọ́pọ̀ níwájú ọlọ́run هذا وصلى الله على نبينا محمد وآله وصحبه وسلم والصلاة والسلام على رسوله المصطفى وآله وصحبه ومن بأثر السفر أما بعد فيا عباد الله فمواصلة لأهلية الصلاة في الدين فقد قال النبي صلى الله عليه وسلم في حديث معاذ بن جبل فعلمهم أن الله قد افترض عليهم خمس صلوات في كل يوم وليلة وقال صلى الله عليه وسلم إن أول ما يحاسب به العبد يوم القيامة من عمله الصلاة فإن صلحت فقد أفلح وأنجح وإن فسد فقد خاب وخسر وإن انتقص, وإن انتقص من فريضتي قال الرب انظروا هل لعبدي من تطوع فيكمل بها من من انتقص من الفريضة ثم يكون سائر عملي على ذلك أخرجه الترمذي وغيره هذه أدعو الله الله بعد وفتوسي àtọ̀rọ̀ أكثر àti ìjẹ̀fọ́ النبي صلى الله عليه وسلم sallam ẹ̀yìn ẹ̀rí sí ọlọ́run nípa pàtàkì onu náà ní pé òjijì ọlọ́run ọsọ fún wa pé àkọ́kọ́ tí wọ́n kọ́ sírò iṣẹ́ rẹ̀ iṣẹ́ àkọ́kọ́ tí wọ́n kọ́ nínú iṣẹ́ ẹ̀dá nínú tọ́fara ṣe dídọ́ àdíje òun náà ní ìrun tírun bá ti dá ọlọ́run ó ti rọrùn pé káwọn ìkú náà kọ́nà ó fojú kùdìẹ̀kùdìẹ̀ rẹ̀ ṣùgbọ́n tí àdínkù bá wá bá ìrun rẹ̀ nù àdínkù eléyìí tó bá jẹ́ pé ìrun rẹ̀ dáńtò sọ ṣùgbọ́n kò pè é ọlọ́wọ́ bá àdínkù ọlọ́wọ́ sọ pé ẹ bá ń wo inú náà sí làtẹ́rù mi mọ́ níyàn ẹ bá ń wo ìtò lálàáfíà ń bẹ̀ kí ẹ bá ń fi pé yóò e. ṣe sọ fáwọn mọ̀láyíkà nìyẹn wọ́n wàá wo inú náà sí làtẹ́rù níyàn gbogbo tàwọn bẹ́ẹ̀ náà gbogbo nábìlà tí èsì tinú àwẹ̀ náà wọ́n yẹ wò wọ́n wà fi pé ọ̀rọ̀ ẹ̀yàn rẹ̀ ṣòkó kọ́lọ̀ kó ti wálé díẹ̀ sí wọ́n kò ní òmìnira ti yá wọn. bẹ́ẹ̀ náà ni àwọn àwọn oríṣiríṣi ní yàtọ̀ sí sọ tọ́jú bá àwọn mọ́ndé àti tọ́jú bá tó ń méjèèjì làwọn ọ̀la ẹ̀ka máa ń kó lọ́sọ́dọ̀ ọlọ́run òun fẹ́ kọjá pé gbà wọ́n bá pè sẹ́ńtì iṣẹ́ wọn lọ sí sẹ́mà òun ọ wà lórí kóòtù ń ṣe ìbáàdà kan lọ́wọ́ kí túmọ̀ sí ká máa gbìyànjú lórí ẹ̀ ẹ̀ tó bá rọrùn láti gba nílé tí ọ̀bá ti rọrùn kan láti gba nílé láàrin ọ̀sẹ̀ tó ti ẹ̀fẹ́ ọkàn kò gbìyànjú lórí ẹ̀ bẹ́ẹ̀ náà sì ni ìjọ kẹtàlá ìjọ kẹrìnlá ìjọ kẹẹ̀ẹ́dógún nínú òṣùpá ìyẹn ní oṣù ti Islam tá a máa ń kà

kì í ṣe pé ní Ramadan àdìsẹ́ ni yẹn máa yọ zaka ẹni tí zaka rẹ̀ tó àsìkò ní Ramadan ni yọ ní Ramadan ẹgbẹ́ ìpín lẹ́yìn Ramadan ni àsìkò zaka tiẹ̀ tó dìú túláàsì ni kọ́ yọ àwọn onímọ̀ ti ṣàlàyé ẹ̀fún wa lẹ́kùnrẹ́rẹ́ ẹ̀ńtọ́ bá ní káàdì two point five percent ìyẹn ni one over forty forty naira ẹ̀ forty yóò fi dìbàjẹ́ owó rẹ̀ tó ní ẹ̀ńtọ́ owó rẹ̀ wọ seven hundred thousand plus kọ́mẹ́tì ọ̀lórí ó ti lé ọdún kan lọ́wọ́ ẹ̀ omi rẹ̀ fún ìyọ̀ gbàgbà tọ́ọ̀ bá ti di tó bẹ́ẹ̀ ṣùgbọ́n bó ti ní three hundred lápèjúwe ní báńkì bẹ́ẹ̀ náà ló fi ní nǹkan ọjà tọ́wọ́ ti four hundred thousand ó sì méjèèjì pọ̀ ní ló fi ọjà jáde ó ní dúró lórí wípé wíwà ti káàsì ní bá tó dé seven hundred plus nítorí ọjà kà o tọ́ bá ti ní nǹkan ọjà náà ọgbọ́dọ̀ sí mara wọn ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé ó wà lọ́dọ̀ àwọn onímọ̀ lórí ẹ̀ tó bá wà lójú kábíyè lọ́wọ́ wọn. ẹ ń tún ṣe yí pé kọgbà awẹ́ rẹ̀ tán ní Ramadan nítorí ìdíkà àdíkejì àti tó ti sílẹ̀ fún láti gbà á. ìyẹn gan ni kọ́kọ́ gbà náà kó tó gba títà mi ṣàwà kó tó gba mẹ́fà nù tó fi kọ́kọ́ gba ìfọ́jọ́ràn ìlú yẹ torí káyọ̀ fún ọmọ àti tòkè ọlọ́rọ́ nǹkan ọ̀ràn ẹ̀yàn lọ́nà ó ti kọ́kọ́ béèrè kó tó béèrè náà bíra nígbà tí yẹn bá kọ́kọ́ sí nǹkan ọ̀ràn yẹn ojúlówó orí rẹ̀ náà ni tòkájú yẹn lórí wípé a pé ìtọ́sẹ́sù ẹ tí ọ̀yọ́ jáka nígbà tí Ramadan parí kọ́mọ́rò pé nígbà tó o ti ráyè yọ ó ti lọ nìyẹn o rárá o ti gbèsè sí lọ́rùn ìgbà tó lọ́n bá ti ṣe ìrọ̀rùn iná ẹ̀ ní kọ́ yọ kó o sì gbé e fún àwọn tí wọ́n lẹ́tọ̀ọ́ sí. tó àdéhùn wa ló ń gbé èsì ẹ̀ bá yọ fún tó kí wọn ọdún lọ́bọ́ sí déédéé jákàtà ń bẹ èyí tí ilẹ̀ bá yọ lẹ́yìn ìgbà tí wọ́n bá ti mọ ọdún tán sàrà àtẹnu sàrà yìí kò túmọ̀ sí pé kọ̀wá níjọ́mọ́ dídè sí wípé ládàá kéèyàn yọ síwájú tí wọ́n tó kírun ọ̀pọ̀ ju kéèyàn tẹ̀ máa yọ lẹ́yìn ìgbà bá ti lọ kan lọ. ṣùgbọ́n ládàá tiẹ̀ rọ̀ kọ̀ mọ́ pé àsìkò lọ́lọ́run ṣe ìrọ̀rùn fún ọ sí. tọ́lọ́run bá ti ṣe ìrọ̀rùn fún ọ sí kọ́ wá yára yọ nígbà tó ọjọ́ nu rọ̀mọ̀dán náà yẹn torí pé àkùtọ́lọ̀ ń ti rọrùn fún tí fún ọtí náà ló tètè láyà lọ́jọ́ mọ́tọ́ bá ti gbé ń palẹ̀ bẹ́ẹ̀ náà ni ládà rẹ̀ ti ń dínkù ó ti rẹ́ pé káàkiri òun bá ti tó ẹn bá ti tètè lásìkò tó tó sì ti pẹ̀lú jẹ̀mọ́ onílàádá ju ẹni tẹ̀ lọ lára ju ìgbẹ̀yìn àsìkò lọ ọlọ́run bá ní nìkan ni agbọ́dọ̀ jìnnà sí náà lẹ́yìn Ramadan àwọn ẹlòmíì ọmọ béèrè oríṣiríṣi ẹ tọ́lẹ̀tọ̀ obìnrin bí yòó sí ìfẹ́ létí lẹ́tọ̀ ọkọ jẹun rẹ̀ kó fi gba àwẹ̀ ní sáàrì oríṣiríṣi ìbéèrè kí ló dé tọ́jẹ́ pé nínú Ramadan nìkan là ń béèrè ni síbi fọ́ Ramadan sí yẹn lè jẹun rẹ̀ ni àdìlẹ́yìn Ramadan sí yẹn lè jẹun rẹ̀ ni ọyẹ kó jẹ́ pé bá ń béèrè nínú Ramadan yẹn ká tó máa béèrè lẹ́yìn Ramadan náà oúnjẹ tó bá ti jẹ oúnjẹ haram kéèyàn dín náà Ramadan bẹ́ ń ta Ramadan ò sí ń ta oúnjẹ tó wá jẹ́ halali ìyẹn lẹ́tọ̀ọ́ àti jẹ́ Ramadan bẹ́ Ramadan ò sí obìnrin tó bá sì ìfẹ́ wọlé Islam ọ̀fẹ́ sí nǹkan àti pọ̀pẹ́ kan wà láàrin yìí tí ọba sì ná nígbà tó bá sì ní ìlú lórí ẹ̀ kò sí tí Ramadan ní ṣe pẹ̀lú oúnjẹ tó jẹ kọ́sá ti jẹ́ oúnjẹ halali olóṣèlú ẹlòmíì lóṣèlú ìwọ náà lóṣèlú ọkùnrin lóṣèlú obìnrin lóṣèlú kò sí tó ní ṣe pẹ̀lú Ramadan kò sí tó ní ṣe pẹ̀lú àwẹ̀ ṣùgbọ́n abó ló ti jẹ́ńjẹ tó dùn tí ò ní fẹ́rẹ̀ ní yóò ṣe tí ò ní dá wàhálà rẹ̀ ṣe ọlá náà bàbá adúmọ̀ sọ pé ọ̀gbọ́dọ̀ jẹ́ ní Ramadan kò dé sáré lọ tó yìí kò túmọ̀ ìgbélé yìí Ramadan kọ́ mọ́tò yìí kò túmọ̀ jẹ́ńjẹ ọmọ fọ́fà iṣẹ́ ọ̀dà iṣẹ́ ọ̀dà ní Ramadan òun náà tó dáa nínú lẹ́yìn Ramadan náà kọ́lọ̀ kọ́ máa kọ́ wa máa ń ṣe ìta bá ṣe tó ṣe kò ń jẹ́ kọ́lọ̀ kọ́ bá ní ìbádà fún wa ìtọ́ba kù díẹ̀ káàtó ẹgbẹ́ ẹlẹ́sẹ̀ gbogbo akọ́lọ̀ kó sàmójútó fún wa wọlé àti tóbi rẹ̀ wọlé àánú rẹ̀ àti títóbi ọlọ́run bẹ ọlọ́run àti àyíkú rẹ̀ àti bẹ́ẹ̀ àti agbára rẹ̀ àti bẹ́ẹ̀ àti ìlàgbèmí ìkápá lórí gbogbo ẹ̀dá pátápátá àti bẹ ọlọ́run ìlú wa ló ló kéré ọlọ́run gan mọ́ ju wa lọ èyí tó dá ń bẹ̀ ọlọ́run jẹ́ ọmọ lòdì sí èyí tó kù káàtó ń bẹ̀ kọ́ ìyẹn ti ń bẹ́ ń ta ìkọ́nà kan bá bututu sí kọ́nà kan bá kákó bẹ́ẹ̀ àwọn olórí wa kọ́nà bá kọ́ máa kọ́ wọn máa ṣe kọ́nà kan máa darí wọn lọ síbi tí ó da fún wọn tí ó da fáráàlú kọ́nà ní wọn lè máa pé ẹ̀tọ́ ọmọ kọ́nà tí wọ́n sì máa pé ẹ̀tọ́ ọmọ ìfọ́mọ̀ ọ̀dà àti tòwọ́lá rẹ̀. ربنا لا تزل قلوبنا بعد إذا هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار قوموا إلى صلاتكم يرحمكم الله